ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkòrí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé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 òdodo. arábìnrin alice ń ṣe àìsàn arákùnrin àmẹ àti arábìnrin faith sì ń gba àdúrà fún ṣùgbọ́n ṣe ni ó dàbí ẹni wípé àwọn àdúrà wọn kò ní ipa wọ́n rẹ́sẹ́ sí arákùnrin henry láti darapọ̀ mọ́ wọn nígbà tí arákùnrin henry dé nípa ọ̀rọ̀ ìmọ̀ ó tilẹ̀ mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ó sì fún Alice ní àwọn ọ̀rọ̀ ìtọ́ni kan nípa àwọn ohun tí ó nílò láti yí padà nínú ayé rẹ̀ lẹ́yìn eléyìí ó gba àdúrà ní ṣókí ara Alice sì dá ìgbàlà rẹ̀ kìí ṣe láti má bàa wọ ọ̀run àpáàdì nìkan tàbí láti dé ìjọba Ọlọ́run bákan náà ni ó jẹ́ láti sin ọlọ́run ní ìhín yìí lórí ilé ayé àti láti máa dàgbà ní ìpele nínú ìjọba ọlọ́run ẹnikẹ́ni tí ẹ̀ṣẹ̀ bá sì ń darí ayé rẹ̀ yóò di ẹni tí à ń dí lọ́wọ́ láti sin ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ lópin ohun gbogbo tí ó bá tẹ̀síwájú nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ kò ní lè wọ ìjọba ọlọ́run lèwo ìwé ẹ lè wo ìwé kọ́rìntì kínní orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn dé ìkẹwàá nínú ayé yìí gbogbo ènìyàn kò sí ní ìpele kan náà àwọn ènìyàn ńlá wà àwọn ènìyàn kéékèèké náà sì wà pẹ̀lú bákan náà nínú ìjọba ọlọ́run gbogbo ènìyàn kò sí ní ìpele kan náà àwọn ènìyàn ńlá wà bákan náà sì ni àwọn ènìyàn kéékèèké wà gẹ́gẹ́ bí ìwé Matthew orí ìkarùn ẹsẹ̀ kọkàndínlógún ti sọ. ìdílé ńlá rẹ nínú ìjọba Ọlọ́run yóò jẹ́ eléyìí tí a ń ṣe ìpinnu rẹ̀ nípa bí o bá ṣe ń ṣe déédéé pẹ̀lú ìfẹ́ Ọlọ́run sí àti ìjólótítọ́ rẹ nínú ìsinsìn Ọlọ́run bí o bá ṣe ń ṣe olóòótọ́ nínú ohun kékeré bẹ́ẹ̀ ni a ó máa fi ohun púpọ̀ sí ìkáwọ́ni rẹ tí ìjẹni ńlá àti ìpele rẹ yóò sì máa ga sí i. ìjẹ́ ńlá nínú ìjọba ọlọ́run bẹ̀rẹ̀ ní ìsinsìnyí àti ní ibí yìí nígbà tí o sì wà nínú ẹran ara ẹni tí ó jẹ́ ńlá nínú ìjọba ọlọ́run yóò máa ní agbára púpọ̀ sí nípa ti ẹ̀mí ìdí nìyí tí Henry fi lè mú Alice láradá nípa ìrànwọ́ ẹ̀mí mímọ́ tí àwọn ènìyàn yòókù kò sì lè ṣe bẹ́ẹ̀ máa lọ sínú ayé lónìí kí o máa mọ̀ wípé ìdíwọ́ tí ó ga jù sí sísin Ọlọ́run ni jíjẹ́ ẹrú sí ẹ̀ṣẹ̀ ènìyàn kò lè jẹ́ ẹrú fún ẹ̀ṣẹ̀ kí ó sì jẹ́ ìránṣẹ́ ọlọ́run bákan ní ìgbà kanáà. náà. àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan lónìí a ó kà látinú ìwé matthew orí ìkíní àti orí ìkejì ẹ máa bá wa kà lọ. ìyìn rere jésù kristi láti ọwọ́ matthew matthew orí kẹ̀nẹ́ èyí ni àkọsílẹ̀ ìran jésù kristi ọmọ dáfídì ọmọ abrahamu abrahamu bí isaki isaki bí Jakobu, Jakobu bí juda àti àwọn arákùnrin rẹ̀ juda bí pérésì àti Sera, ìyá wọn ni tamari pérésì bí esironi esironi bí ramu ramu bí aminadabu aminadabu bí nasoni Nasoni bí salimoni. Salimoni bí boasi. ìyá boasi ni ráábù bóásì bí obedi ìyá obedi ni rúùtù obedi bí jésè jésè bí dáfídì ọba dáfídì bí Solomoni. aya wùráyà tẹ́lẹ̀ ní ìyá Solomoni. Solomoni bi Rehoboamu. Rehoboamu bi bi Asa. Asa bi josafati bí joramu joramu bí usaya usaya bí jotamu jotamu bí ahasi ahasi bí esekaya esekaya bí manase manase bí amosi amosi bí Josaya. Josaya bí jekonaya àti àwọn arákùnrin rẹ̀ ní àkókò tí wọ́n kó àwọn ọmọ israẹli lẹ́rú lọ sí babiloni lẹ́yìn tí wọ́n kó wọn lẹ́rú lọ sí babiloni. Jekonaya bí Ṣealitieli Ṣealitieli bí Serubabeli Serubabeli bí Abihudi Abihudi bí Eliakimu Eliakimu bí Asori Asori bí Sadoku Sadoku bí Akimu Akimu bí Eliudi Eliudi bí Eliasari Eliasari bí Matani Matani bí Jakobu Jakobu bí Jósẹ́fù ọkọ Maria ẹni tí ó bí Jésù tí a ń pè ní Kristi nítorí náà gbogbo ìran Jésù láti ìgbà Ábúráhámù títí di ti Dáfídì jẹ́ mẹ́rìnlá láti ìgbà Dáfídì títí di ìgbà tí wọ́n kó àwọn ọmọ Ísírẹ́lì lẹ́rú lọ sí Bábílónì jẹ́ ìran mẹ́rìnlá láti ìgbà tí wọ́n kó wọn lẹ́rú lọ sí Bábílónì títí di àkókò Kristi jẹ́ ìran mẹ́rìnlá. bí ìtàn bí Jésù Kristi ti rí nìyí nígbà tí Maria ìyá rẹ̀ wà ní ìyàwó àfẹ́sọ́nà Jósẹ́fù kí wọ́n tó ṣe ìgbéyàwó a rí i pé Maria ti lóyún láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ènìyàn rere ni Joseph ọkọ rẹ̀ kò fẹ́ dójú tì í ó fẹ́ rọra kọ̀ ọ́ sílẹ̀ ní bòńkẹ́lẹ́ bí ó ti ń ronú bí ó ti gbé ọ̀rọ̀ náà gbà áńgẹ́lì olúwa kan fara hàn án lójú àlá ó sọ fún un pé. Jósẹ́fù ọmọ Dáfídì má bẹ̀rù láti mú Màríà aya rẹ sọ́dọ̀ nítorí láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ni oyún tí ó ní yóò bí ọmọkùnrin kan ó sì pe orúkọ rẹ̀ ní Jésù nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. gbogbo èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí Olúwa ti sọ láti ẹnu wòlíì ní lè ṣẹ pé. wúńdíá kan yóò lóyún yóò bí ọmọkùnrin kan wọn yóò pe orúkọ rẹ̀ ní Emmanuel ìtumọ̀ Emmanuel ni Ọlọ́run wà pẹ̀lú wa. Pẹ̀lú nígbà tí Jósẹ́fù jí láti ojú oorun ó ṣe gẹ́gẹ́ bí áńgẹ́lì olúwa náà ti pàṣẹ fún un ó mú ìyàwó rẹ̀ sọ́dọ̀ kò sì bá a lò pọ̀ rárá títí ó fi bímọ ó sì pe orúkọ ọmọ náà ní Jésù. Matthew orí kejì nígbà tí wọ́n bí Jésù ní Bethlehem ní ilẹ̀ Judea ní ayé Hẹ́rọ́dù ọba àwọn amòye kan wá sí Jerusalem láti ìhà ìlà oòrùn wọ́n béèrè pé níbo ni ọmọ tí a bí tí ó jẹ́ ọba àwọn Júù wà. a ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn nítorí náà ni a ṣe wá láti júbà rẹ̀. nígbà tí Hẹ́rọ́dù gbọ́ ara rẹ̀ kò balẹ̀ ara gbogbo ènìyàn ìlú Jerúsálẹ́mù náà kò sì balẹ̀ ọba bá pe gbogbo àwọn olórí àlùfáà àti àwọn amòfin láàrin àwọn ènìyàn ó wádìí nípa ibi tí a ó ti bí Kristi lọ́wọ́ wọn wọ́n sọ fún un pé ní bẹ́tílẹ́hẹ́mù ti ilẹ̀ jùdíà ni nítorí bẹ́ẹ̀ ni ó wà ní àkọsílẹ̀ wòlíì nì pé àní ìwọ bẹ́tílẹ́hẹ́mù ilẹ̀ Juda, ó kìí ṣe ìlú tí ó rẹ̀yìn jùlọ nínú àwọn olú ìlú júdà nítorí láti inú rẹ ni aṣíwájú kan yóò ti jáde tí yóò jẹ́ olùṣọ́ àgùntàn fún ìsírẹ́lì ènìyàn mi. Hẹ́rọ́dù bá àwọn amòye náà sí kọ̀kọ̀ ó fọgbọ́n wádìí àkókò tí ìràwọ̀ náà yọ lọ́dọ̀ wọn ó bá rán wọn lọ sí Bethlehem ó ní. ẹ lọ kí ẹ fẹ̀sọ̀ wádìí nípa ọmọ náà nígbà tí ẹ bá rí i ẹ wá ròyìn fún mi kí èmi náà lè lọ júbà rẹ̀. nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọba wọ́n lọ bí wọ́n ti ń lọ ìràwọ̀ tí wọ́n ti rí ní ìlà oòrùn bẹ̀rẹ̀ sí lọ níwájú wọn títí ó fi dúró ní ọ̀gángan ibi tí ọmọ náà wà nígbà tí wọ́n rí ìràwọ̀ náà inú wọn dùn gan-an bí wọ́n ti wọlé wọ́n rí ọmọ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀ wọ́n kúnlẹ̀ wọ́n sì júbà rẹ̀ wọ́n ṣí àpótí ìṣúra wọn wọ́n fún un ní ẹ̀bùn wúrà tùràrí àti òjìá nítorí pé Ọlọ́run ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ ní ojú àlá wọn kò padà sọ́dọ̀ Hẹ́rọ́dù mọ́ ọ̀nà mìíràn ni wọ́n gbà padà lọ sí ìlú wọn lẹ́yìn tí àwọn amòye ti padà lọ áńgẹ́lì olúwa kan farahàn jósẹ́fù ní ojú àlá ó sọ fún un pé. dìde gbé ọmọ náà àti ìyá rẹ̀ kí o sá lọ sí íjíbítì kí o sì wà níbẹ̀ títí di ìgbà tí mo bá sọ fún ọ nítorí ẹrọ́dù yóò máa wá ọmọ náà láti pa á. jósẹ́fù bá dìde ní òru ó gbé ọmọ náà àti ìyá rẹ̀ ó lọ sí íjíbítì níbẹ̀ ni ó wà títí ẹrọ́dù fi kú èyí rí bẹ́ẹ̀ kí àsọtẹ́lẹ̀ ní lè ṣẹ pé láti Íjíbítì ni mo ti pe ọmọ mi. nígbà tí Hẹ́rọ́dù rí i pé àwọn amòye tan òun jẹ ní inú bí i púpọ̀ ó bá pàṣẹ pé kí wọ́n máa pa gbogbo àwọn ọmọ ọwọ́ lọ́kùnrin ní Bẹ́tílẹ́hẹ́mù àti ní gbogbo agbègbè ibẹ̀ láti ọmọ ọdún méjì wálẹ̀ títí di ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí gẹ́gẹ́ bí àkókò tí ó fọgbọ́n wádìí lọ́wọ́ àwọn amòye èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí wòlíì Jeremáyà sọ lè ṣẹ pé a gbọ́ nǹkan ní Rámà ẹkún àti ọ̀fọ̀ gidi Rákẹ́lì ń sunkún nítorí àwọn ọmọ rẹ̀ ó kọ̀ kò gba ìpè nítorí wọn kò sí mọ́. lẹ́yìn tí Hẹ́rọ́dù ti kú áńgẹ́lì Olúwa kan farahàn Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì ó sọ fún un pé. dìde gbé ọmọ náà àti ìyá rẹ̀ kí o sì padà lọ sí ilẹ̀ Ísírẹ́lì nítorí àwọn tí wọ́n fẹ́ pa ọmọ náà ti kú. Jósẹ́fù bá dìde ó gbé ọmọ náà àti ìyá rẹ̀ padà sí ilẹ̀ Ísírẹ́lì nígbà tí Jósẹ́fù gbọ́ pé Akelau ni ó jọba ní Jùdíà ní ipò Hẹ́rọ́dù bàbá rẹ̀ ẹ̀rù bà á láti lọ síbẹ̀ lẹ́yìn tí a ti kìlọ̀ fún un lójú àlá ó yẹra níbẹ̀ lọ sí agbègbè Gálílì ó bá ń gbé ìlú kan tí a ń pè ní Násárẹ́tì èyí rí bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ tí àwọn wòlíì sọ lè ṣẹ pé. a ó pè é ní ará Násárẹ́tì ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244